ọlọ́run ọba tí ọpẹ́ tọ́ sí ọlọ́run ọba tí ọpẹ́ yẹ àtàtàrà ọpẹ́ tí a dá fún ọlọ́run ọba yìí a ń bẹ ọlọ́run ọba àwọn orí tí ọlọ́run ọba àlékẹ́lá fún ẹnìkọ̀ọ̀kan wa tọ́lọ́run ọba ṣe fún wa tí a mà lórí táǹtì torí ẹ̀ ọlọ́run ọba má orí yìí má jẹ́ wa lọ́wọ́ bákan náà àwọn orí tí ọlọ́run bá lè kí láti fẹ́ nìkọ̀ọ̀kan wa tó pọ̀ ilé tí a mọ̀ ní orí tí làkáyẹ̀ wa gbé tí ma wa gbé tó dẹ̀ jẹ́ sí pé àwọn ìkẹ́ ọlọ́run bá ní lórí wa àtàtàrà ọpẹ́ tí a dá ìbákan náà abẹ́lọ́run bá kí ọba wa di àwọn orí mọ́lẹ̀ wípé kí ọlọ́run bá ní kẹ́lá kí ó tún fi ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn orí ilé tí a ràn kàn àtàwọn ilé tí a káyọwà ògbé ní orí kọ́lọ̀bà ní gbogbo ṣe pẹ̀lú kọ̀kan wa a jẹ́rìí pé ọlọ́run bá Allah subhanahu wa ta'ala òun nìkan ni ọba tó tọ́ láti máa jọ́sìn fún lóhun nìkan ṣoṣo láì dá nǹkan kan papọ̀ mọ́ a sì jẹ́rìí pé annabi sallallahu alaihi wa alihi wa sallam ẹrú sí ọlọ́run bá ní òjíṣẹ́ ọlọ́run bá ní atọ́ra lékún ìkẹ́ ọlọ́wọ́ bá àánú ọlọ́wọ́ bá fún ànábì sallallahu alaihi wa alihi wasallam àti àwọn ará ilé àtàwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo ẹni kọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé ìlànà ànábì sallallahu alaihi wa alihi wasallam títí di ọjọ́ gbẹ̀gbẹ̀ alkiyama akí gbogbo wa rahmatullahi wa barakatuh naam eléyìí tí a ń bá ọ̀rọ̀ lọ lórí ẹ̀ òun náà ni ọ̀rọ̀ nípa àwọn al-ikhwanul muslimun ọ̀rọ̀ nípa àwọn muslim brotherhoods tí wọ́n jẹ́ ẹgbẹ́ kan nínú àwọn ẹgbẹ́ tí a ó jálé jákó tí wọ́n ta igbó káàkiri gbogbo àgbáńlá yìí ilé tó jẹ́ sí pé wọ́n dẹ̀ ní ìlàpá burú ilé tó pọ̀ gidi gan káàkiri gbogbo àwọn orílẹ̀-èdè àgbáyé nítorí àwọn ìlànà wọn ilé tó burú tí wọ́n fi ṣe Islam nítorí àwọn ìròrí wọn ilé tí ó jẹ́ ìròrí tí kò dá eléyìí tí è ṣe ìròrí tí ó dúró dédé eléyìí báyìí òun ló fà tó fi jẹ́ sí pé àwọn al-Ikhwan al-Muslimun aburú wọn ní àgbáyé aburú tí ò kéré ni náà ní ibi àlàyé tí a ni manahijul murshidin ìlànà tí àwọn olórí àwọn al-Ikhwan al-Muslimun ìlànà tí wọ́n gbé ẹgbẹ́ yìí tó gbé lé lórí àwọn ìlànà tí wọ́n rìn tó fi ń darí ẹgbẹ́ yìí tó fi di wípé ọ̀rọ̀ wọn burú tó bẹ́ẹ̀ gẹ́ tó fi di wípé ìròrí wọn ó burú tó bẹ́ẹ̀ gẹ́ tó fi di wípé ìlànà wọn ó yapa sí súnnà Nabi sallallahu alaihi tó bẹ́ẹ̀ gẹ́ òun náà ni àwọn nǹkan tí à ń gbé yẹ̀wò ní àná ibi tí a dúró sí òun náà ni ọ̀rọ̀ nípa pé Hassanul Banna nínú àwọn manhajú ẹ̀ nínú àwọn ìlànà tó fi ń sin Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala òun ni ìlànà Súfí a fi rinlẹ̀ lánàá fún wa wípé Hassanul Banna ma ń ṣe maulidu annabi sallallahu alaihi wa alihi wasallam ma ń ṣe ọjọ́ bí annabi gbogbo adẹ̀ ti ma ń pé àwọn tí ma ń ṣe ọjọ́ bí annabi sallallahu alaihi wasallam àwọn onísúfí ni kò sí kankan nínú àwọn salaf tó ṣe maulidu annabi sallallahu alaihi wasallam rí nínú àwọn ẹni sọ̀hábà ni àtàwọn tàbí'un ni àtàwọn tàbí'u tàbí'in kò sẹ́ni kankan nínú wọn tí ó ṣe maulidu annabi sallallahu alaihi wasallam kódà àwọn àyíma wa mẹ́rẹ̀ẹ̀rin kò sẹ́nìkà kanú wọn tó ṣe mọ́lídù ànábì sallallahu alaihi wasallam ìgbà wo ni mọ́lídù dé ká máa ṣe ọjọ́ bí ànábì àwọn tó gbé wá àwọn ṣíà ni àwọn al-Fatimiyun àwọn ni wọ́n gbé wá ẹ̀yin dẹ̀ ti mọ̀ wípé àwọn ṣíà yìí àtàwọn al-Ikhwanul Muslimun ọ̀rẹ́ yìí ọ̀rẹ́ ni wọ́n akóbá ni iyára wọn òun náà ni àwọn méjèèjì ọ̀rọ̀ wọn gbígbẹ́ bá fà ìkara wọn àtẹ̀lé ni àwọn tí wọ́n ni maulidu annabi sallallahu alaihi wa alihi wasallam ni yẹn bákan náà ti mọ̀ ní pé àwọn ṣíàrí àtàwọn súfí àwọn méjèèjì bí ẹfà àtẹ́jì náà làwọn náà bí àrùn àtẹ́fà àwọn ìbọ́sọ̀ wípé 5 and 6 fún làwọn so ìròrí wọn jọra wọn gan ní àwọn ṣíà àtàwọn súfí ẹ̀rẹ́ lọ́ta ló jẹ́ sí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìpìlẹ̀ tó jẹ́ ìpìlẹ̀ bídá tẹ́ẹ̀bà lọ́dọ̀ àwọn ṣíà ẹ̀bà lọ́dọ̀ àwọn ní súfí náà ẹ̀bà lọ́dọ̀ àwọn ní súfí nam Hasan al-Banna afẹ́rinlẹ̀ lánàá wípé ó máa ń ṣe mọ́ débi wípé Hassan al-Banna ma ń gbà wípé Ànábì ma ń wá sí di mọ́lídù òun Ànábì àti Abubakar ní Siddiq àti Umar ibn Khattab wàlíkù sàmsàlá barakatu àti àwọn tí wọ́n jẹ́ nire wọ́n ma wá sí di mọ́lídù òun Hassan al-Banna wọ́n adẹ ma ṣe àforíjì fáwọn èèyàn wọ́n ma ṣàforíjì fáwọn èèyàn Hassan al-Banna ó dá kọ̀sídà kan ó kọ orin kan tó yẹ́ sí pé bẹ́ẹ̀tù kan nínú kọ̀sídà yẹn ni pé hadhal habibu ma'al ahbabi qad hadara wa samaha al-kulla fima qad madha wa jara ó ní ànábì ló dé yìí o eléyìí ni ànábì sallallahu alaihi wasallam ti dé pẹ̀lú àwọn mọ́lì dubai وسامح الكل فيما قد مضى وجرى Ànábì sì bẹ̀rẹ̀ sí máa ṣe àforíjìn ó ti bẹ̀rẹ̀ sí máa gba àforíjìn gbogbo ẹ̀ṣẹ̀ táwọn èèyàn ti ṣẹ̀ kọjá sẹ́yìn tó ti lọ Ànábì ti ń ṣàforíjìn fáwọn èèyàn báyìí nam láti tó tẹ̀síwájú lórí wípé manhajù tí Hassan al-Banna ìlànà tí Hassan al-Banna rìn lórí ẹ̀ nígbà tó wà nílé ayé kìí sí lànà salafiyya kìí sí lànà àwọn sọ̀hábà kìí sí lànà àwọn tabi'un kìí sí lànà àwọn tabi'u tabi'in tí kìí bá sí lànà àwọn onísúfí nínú àwọn tí ó tún fi rinlẹ̀ fún wa òun náà ni wípé Hassan al-Banna fúnra rẹ̀ òun fúnra ẹ̀ ló fẹnu ara ẹ̀ sọ́ nínú tíra rẹ̀ tó pè ní mọ̀zàkìrátù dáẹwà wàdáìyà mọ̀zàkìrátù dáẹwà wàdáìyà tí a bá lọ wọnú tíra yìí ní page 19 a ilé ìtọ́ jẹ́ òǹtẹ dáàrù shihab dáàrù shihab tabalọ́wọ́ òǹtẹ tíra yìí tí dáàrù shihab gbé jáde ní page 19 a bá mú ń sọ yìí ábà ń bẹ̀ pé Hassan al-Banna fún rẹ̀ olófẹ́nu ara ẹ̀ lámọ́lẹ̀ tó fẹ́rọ ara ẹ̀ sọ wípé òun ṣe kí ni o òun dàgbà sí ni òun dàgbà lẹ́ni tó jẹ́ súfí ni lẹ́ni tí ó ní lànà súfí pàápàá jùlọ lórí at-tariqatul hasafiyya at ó jẹ́ tọ̀ríkọ̀ kan nínú àwọn tórókù ó jẹ́ tọ̀ríkọ̀ kan nínú àwọn tórùkù súfí ní ilẹ̀ Egypt ẹgẹ́ bá ṣe ní ti ìjà ní yà mí báyìí ta ní kọ̀dìríyà ta ní jàfàríyà amẹ́ẹ̀ta tó sára gbajúmọ̀ jù ní ọ̀dọ̀ wa ń bí náà nìyẹn ti ìjà ní yà kọ̀dìríyà àti jàfàríyà amẹ́ẹ̀ta tó gbajúmọ̀ jù nínú àwọn tọ̀ríkọ̀ súfí nìyẹn àtọ̀ríkọ̀tul hasọ̀fíyà yìí òun ni tọ̀ríkọ̀ tí Hassan al-Banna ń ṣe nínú tọ̀ríkọ̀ Sufi naam bẹ́ẹ̀ ni àwọn ọmọ lẹ́yìn Hassan al-Banna tí wọ́n jẹ́ àwọn àgbà àwọn àgbà fà nínú àwọn ọmọ lẹ́yìn Hassan al-Banna náà àwọn náà akúnmọ́lẹ́jì lè báyìí àwọn náà fi rinlẹ̀ pé lóòtọ́ ni Hassan al-Banna Sufi ni àwọn òrìṣà burú ló jẹ́ ká máa sọ́wọ́ wọn rí sí láìfí kankan àwọn fi rìnlẹ̀ pé a ah, asanibánà o ìlànà tó fi sin lọ́wọ́ bá nígbà tó wà nílé ayé ìlànà àwọn oníṣúfì ni tabalọ́wọ́ ọ̀rọ̀ Sa'id Hawa Sa'id Hawa ìkan nínú àwọn àgbà nínú àwọn al-Ikhwanul Muslimun ni kò sí ẹni tó jẹ́ Ikhwani tó jẹ́ ẹni tí ń lànà àwọn al-Ikhwanul tí ò ní mẹ́rin pè ní Sa'id Hawa tí ò ní mẹ́ni bẹ́ẹ̀ ẹgẹ́ bí sálàfí ó ṣe ma Muhammad bin Abdul Wahhab bí ó ṣe ma Ibn Taymiyyah bí ó ṣe ma Ibn al-Qayyim bí ó ṣe ma àwọn àyíma wa mẹ́rẹ̀ẹ̀rin àtàwọn tí wọ́n rí ìlànà bẹ́ẹ̀ ni àwọn al-Ikhwaniyun làwọn náà ma ma Sa'id Hawa jawlatun fil fiqhayni eléyìí tí Darul Arqam tẹ́ ní page 154 àbá ọ̀rọ̀ yìí bẹ́ ọ̀rọ̀ wó ní ó ní thumma inna harakata al-ikhwanil muslimin ansha'aha sufiyyun ó ní thumma inna harakata al-ikhwanil muslimin ó lẹ́yìn náà movement àwọn al-Ikhwanul Muslimun ẹgbẹ́ al-Ikhwanul Muslimun ansha'aha Sufiyyun ẹni tó dá ẹgbẹ́ ilẹ̀ Sufi ni Sufi lẹ́n tó dá ẹgbẹ́ ilẹ̀ ta ní sọ̀rọ̀ ìjàmáà ọ̀kan nínú àwọn àgbà àgbàgbà nínú àwọn Ikhwanul Muslimun nínú àwọn àfáàgbà wọn olóṣọ́rọ̀ yẹn pé thumma inna harakata al-Ikhwanil Muslimin ansha'aha Sufiyyun kí náà ń pè ní haraka àmúsọ̀rọ̀ ìfún pé movement náà ń pè bẹ́ẹ̀ movement kò yẹ bá ní sí tí ó náà ń pè ní arọ́kà nítorí ẹ̀ tẹ́ bá jẹ́ ìṣwání lára orúkọ tó máa ń pè yàn onú sọ pé harọ́kí harọ́kí kò yẹ bá ní sí yẹ ni pé ẹni tó yẹ sí pé ó wà ní orí movement kèje pé movement pé tí ń rìn là yẹ ni pé tó wà lórí gbìyànjú àwọn ìṣwání muslimun kò yẹ bá ní sí tó wà lórí gbìyànjú ìrìn ojú ọ̀nà àwọn Muslimun so afá Sa'id hawa oni ni ní ẹni tó Muslimun lẹ́ tani ní jama'a ansha'aha sufiyu sufi ni Hasan al-Banna náà fásí oni wa akhadha oni ní wa akhadhat haqiqata tasawuf wa akhadhat haqiqata tasawuf ó ní harakatul Ikhwanul Muslimin pàápàá súfí wọ́n gbà lọ́wọ́ olórí wọn tí a ń pè ní Hassan al-Banna àwọn náà gba súfí dúnà sẹ̀lbìyàtìhà ṣùgbọ́n wọ́n gba àwọn ìgbàkúgbà súfí yẹn papọ̀ mọ́ ẹ̀dàkùn súfí wo ni èṣẹ́ ìgbàkúgbà tẹ́lẹ̀ ó ní àwọn àríṣíwá muslimun àwọn dẹ̀ ń ṣe súfí ṣùgbọ́n dúnà salbiyatiha ṣùgbọ́n wọn gba àwọn aburú tí ń bẹ níbi súfí àwọn ọ̀gbá papọ̀ mọ́ ẹ̀lákùn tẹ́ẹ̀ bá gba aburú tí ń bẹ níbi súfí papọ̀ mọ́ èwo ni mọ́lìdù ṣíṣe ṣe dáadáa tí ń bẹnu súfí nìyẹn ẹlẹ́gbà burú tí ń bẹ níbi súfí papọ̀ mọ́ ṣùgbọ́n gbà wípé tẹ́ẹ̀ bá ń ṣe mọ́lìdù azanubana gbà wípé tí wọ́n máa ń ṣe mọ́lìdù ànábì máa ń wá síbẹ̀ ẹ̀lákùn aburú ìgbàkúgbà súfí wo ló tó lágbára tó báyẹn ó sì gbà wípé ànábì sallallahu alaihi wasallam ní kápá àti ṣàforíjì fáwọn èèyàn ní nǹkan wẹ́pọ́lọ́wọ́ bá nìkan lágbọ́nà fi rinlẹ̀ fún bọ́bá lẹ́yìn tó gba ìgbàkúgbà mọ́ súfí kí ló túnkù tó fẹ́ gbà mọ́ súfí nígbàkúgbà yàtọ̀ fáwọn eléyìí kò yé báyìí sí Hasanul Banna rẹ̀ nínú àwọn kan tá sọ lánàá ó ní pé a máa mi ìyan torí pé ìsàbẹ̀wò sàárè ń bẹ tó jẹ́ titi mu ká lọ síbi sàárè ká lọ sàdúwà fáwọn tó wà bí sàárè yẹn bákan náà ká lọ síbẹ̀ nítorí kẹ́mẹ̀wà náà kó lè máa rántí ikú kó lè jẹ́ wà sí fẹ́mẹ̀wà níbi rántí ikú ilé ìbáyìí rẹ̀ ìlànà sallallahu alaihi wasallam sọ pé ká lọ ṣe níbi sàárè wala kuntu nahaytukum an ziyarati al-qubur walakin walakin fazuruha anábi ní ṣùgbọ́n sí ẹ máa sàbẹ̀wò rẹ̀ yudhakirukumul maut yóò máa ra ilé ti kú tí ó túnmọ̀ sí pé ẹn tó bá lọ sàbẹ̀wò sàárè nítorí pé kó lè bá ṣe wà sí fẹ́mi ara rẹ̀ nípa kú bákanáà kó lè lọ sàdúwà fáwọn ọmọ ìyá wa tí ń bẹ ní ààyè yìí ẹgẹ́ bá nàbí sallallahu alaihi wasallam ti kọ́ wa mo ti sàlàyé lè sáájú sẹ́yìn ilé ìbáyìí ziyaratun sunniya nìyẹn ìsàbẹ̀wò sàárè tó bá súnnà mú nìyẹn ṣùgbọ́n ìsàbẹ̀wò sàárè tí a sọ pé Hasan banna máa ń ṣe ìsàbẹ̀wò sàárè eléyìí tó jẹ́ bídá ní o ń láfi kà sínú aburú tí ń bẹ lọ́wẹ́ tó bá yẹ pé lè tó bá sí súnnà mú ní ṣe ni a ò ní kàyẹ sínú aburú tó wà lọ́wẹ́ torí pé súnnà ni ó máa jẹ́ àbí ẹ máa ń lọ síbi sàárè láti lọ láti lọ sàdúà níbi sàárè yóò sì lọ sàárè thursday thursday tí ó lọ máa sàdúà níbi sàárè kéré pín lọ sàdúà fún ṣékù tó wà níbi sàárè yẹn òun gẹ́gẹ́ fún rẹ̀ lọ ń tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba níbi sàárè báwọn ní súfí ṣe máa ń ṣe yẹn báwọn ní bídá ṣe máa ń ṣe yẹn àwọn tí wọ́n máa ń bọ sàárè Said Hawa ó ní harakatul ikhwanul muslimin ó ní àwọn gba ọwọ́ pàápàá súfí làwọn gbà dúnà sẹlbíyàtìhì àwọn òwà gba àwọn aburú tí ń bẹ níbi súfí papọ̀ mọ́ eléyìí tí ó máa jẹ́ kó yé gbogbo pé òdodo ní nítòótọ́ wípé harakatul ikhwan muslimi harakatul ikhwan muslimi wọ́n gba súfí nítòótọ́ ni eléyìí tí wọ́n ṣe TMC sẹ́mẹ̀kún wọ́n ṣe Lailatul Qadri nínú àwẹ̀ tó kọjá lọ yìí nígbàtí àwẹ̀ di 27 àbí wọ́n ṣe láìlátùl kọdìrì nínú àwẹ̀ ẹ̀dàkùn eléyìí báyìí ṣé kò tọ́ka ṣé kò fi rinlẹ̀ wípé ìlànà súfí ni wọ́n fi dá ẹgbẹ́ ilẹ̀ tòótọ́ ṣé kò dẹ̀ túmọ̀ sí pàwọn àríṣíwálù sínú tòótọ́ wọ́n gbọ́wọ́ súfí tòótọ́ báyìí ẹ̀rìkú clear àwọn tààwùnù táwọn ń bẹ níwò tọ́bálà wọn fẹ́ bá bowen ìjà bowen ẹ́ àwọn kírísítíẹ̀nì kan bẹ àwọn baptist wọ́n dá yunifásitì kanlẹ̀ sí Ìwó wọ́n pè ní Bowen so wọ́n gbowó lọ́wọ́ àwọn ìlú páwọn fẹ́ dá yunifásitì lẹ̀ wọ́n padà dálẹ̀ wọ́n dálẹ̀ lórúkọ chọ́ọ̀chì wọn wọ́n ṣe jàǹbá fún lù àwọn ikhwan tán wà níwò tó lágbára jù níwò àwọn kílẹ̀ ń pọ́pọ̀ àwọn tààwùnù àwọn wọ̀nyí rèé wọ́n a máa ń ìwọ́de láti fi ẹ̀hónú hàn sí nǹkan tí bówẹ̀ ń ṣe fún wọn tó bá dénú ọgbà bówẹ̀ nìrí wọ́n wá sa òkú wẹ́wẹ̀wẹ́ wọ́n wá kàtà bá tí àdá sí wọ́n wá máa jù sínú ọgbà bówẹ̀ ta ní mọ́ ṣe báyìí jama àwọn ní súfí bẹ́ẹ̀ ṣe wo wọ́n yẹn wọ́n máa ṣe nánkàlí ẹn tó sọ bẹ́ẹ̀ òun náà ni Sa'id Hawa nínú tíra rẹ̀ tí mo ti dárúkọ sáájú yẹn kódà Hassanul Banna ó pèpè sí bí nǹkan yìí kò yí báyìí sí a ó pèpè síbẹ̀ dáadáa ọ̀rọ̀ kan bẹ tí Sa'id Hawa tó tún sọ àbí ọ̀rọ̀ kan bẹ tó wà nínú tíra tí wọ́n pè ní majmu'atu rasaili Hasan al-Banna majmu'atu rasaili majmu'atu rasaili Hasan al-Banna majmu'atu rasaili Hasan al-Banna ní page 262 ọ̀rọ̀ kan bẹ tó wà ń bẹ kí lọ́rọ̀ náà ó ní wa tastati'u al-qawla wala haraja alayka anna al-ikhwana ó lè sọ kò sẹ́sẹ̀ fún ọ tó bá sọ bẹ́ẹ̀ wípé dájúdájú àwọn al-Ikhwanul Muslimun da'watun salafiyya pé dáwà àwọn da'watun salafiyyatun dáwà àwọn dáwà àwọn ẹni ìsáájú ni wọ́n ṣe yọrọ burúkú lélẹ́yẹ o ó ní o lè manhajù tán tẹ̀lé manhajù sàlàfíyà ni manhajù àwọn sọ̀hábà ni níbi dáwà tọ̀ríkọ̀tún sunniya níbi ìlànà wọn tí wọ́n fi ń ṣe lọ́wọ́ bá ìlànà súnnà ni hakíkọ̀tún sùfíyà ṣùgbọ́n ní pàápàá bọ́n ṣe rí gẹ́gẹ́ súfí ni wọ́n pé o lè ròyìn dáẹwà àbí a jẹ́ wípé àwọn ìkwánù muslimun ni wọ́n ma sọ fún yà wípé lágbájá súfí sálàfí ni àbí ẹ̀kọ́ ni sùfíyún sálàfíyún ọ̀rọ̀ burúkú gbà ní ọ̀rọ̀ ẹni tí ó mọ̀ nǹkan tí ń ṣe ni kò yí báyìí sí ọ̀rọ̀ tí ọ̀rọ̀ ẹni tí ó mọ̀ nǹkan tí ń ṣe ni bí kí báwo lè yóò ṣe jẹ́ arúgbó tí ó tó wá jẹ́ ọmọ kékeré ẹ̀rí pé nǹkan méjì tí ó ṣe kó papọ̀ ni so bẹ́ẹ̀ ni kí n sọ pé sufiyun salafiyun sufiyun salafiyun kò rọrùn ráyé so kẹ́yà ní kìí tán wó yí o kànga ní o lẹ́yìn rẹ̀ tó ní òkè tó ní àpáta tó ní òkè kò lè rọrùn bẹ́ẹ̀ láyé nǹkan méjì tó wọn nìyẹn so wọ́n ní nínú tíra tí mo sọ ìpé majmu'atu rasail Hassan al-Banna nínú tíra yẹn wọ́n ní ó lè ròyìn ikhwan tó bá fẹ́ ròyìn ikhwan ó lè sọ wípé da'watun salafiyya tariqatun sufiyya tariqatun sunniyya haqiqatun salafiyya haqiqatun sufiyya da'watun salafiyya wọn dáwà sàlàfíyà ni tọ̀ríkọ̀ tí wọ́n ní tọ̀ríkọ̀ súnnà ni hakíkọ̀ wọn gẹ́gẹ́ ní hakíkọ̀ wọn gẹ́gẹ́ wọ́n ṣe rí gẹ́gẹ́ pàápàá wọ́n ṣe rí súfì ni wọ́n bákanáà òun ló tún sọ nínú ọ̀rọ̀ rẹ̀ bákanáà nínú tíra sọ yìí náà ó ní wà ní zọ́mù dáwà ti fi hádà pọ́rí sùfíyùn ó ní ìlànà dáwà ní àsìkò yìí ní lẹ́bù táwọn wà yìí nípele táwọn wà yìí ó ní dáwà wọn ó ní nìzọ́mù dáwà nìzọ́mù ètò táwọn fi ń ṣe pèpè sójú ọ̀nà Ọlọ́run bá súfì ni ìlànà súfì ni ìlànà súfì làwọn rìn eléyìí báyìí ó jẹ́ kó yọ wípé Hassan al-Banna láìsí èméjì ń bẹ súfì ni orí ìlànà súfì òun náà ló dẹ̀ gbé ẹgbẹ́ al-Ikhwanul Muslimun ló gbé kalẹ̀ lé lórí ìlànà yìí òun náà ló fi rí àwọn al-Ikhwan al-Muslimun òun ló fà tó fi jẹ́ pàwọn al-Ikhwan al-Muslimun wọ́n fi wọ̀wọ́ tí wọ́n fi yàmà bí wọ́n ṣe yàmà yẹn kò yíwa yìí àwọn tí wọ́n jẹ́ ọmọ kéwú Hassan al-Banna àwọn náà máa pàpè mọ́ra wípé ṣe ikú àwọn ó gba ọwọ́ súfí láì gba ìgbàkúgbà papọ̀ mọ́ pé lóòtọ́ ni ṣékù àwọn jẹ́ súfí súfí ni ṣùgbọ́n súfí rẹ̀ ń ṣe súfí tí ò dá kò gba àwọn nǹkan jákújákú nínú súfí yẹn kò gbá papọ̀ mọ́ súfí gẹ́gẹ́ bí a Said Hawa bóyí sọ sẹ́yìn yìí àwọn yòókù náà mọ́ sọ bẹ́ẹ̀ wọ́n mọ́ sọ wípé asanibana ò pèpè sí atasọ́wúfù al-madhmum kò pèpè sí ìṣe súfí eléyìí tí ò so wọ́n mọ́ sọ bẹ́ẹ̀ naam ah kódà débi wípé ìtumọ̀ tí Hassanul Banna tó fún Súfí nínú ròrí tí ẹ̀ ìtumọ̀ tí ó fún Súfí òun náà ni àwọn nǹkan tí àwọn al-Ikhwan al-Muslimun gbọ́yé nípa Súfí nítorí pé ń tó lórí ẹ̀ nìyẹn kí ni ká tó sọ asalibanna sọ wípé li'annahu ya'lamuna anna asasa alkhairi taharatu nafsi ó láwọn súfí ló dáa àwọn súfí ló dáa jù hasanibanna ròyìn súfí ó ń torí pé li'annahu ya'lamuna anna asasa alkhairi taharatu nafsi torí pé àwọn súfí àwọn ẹlẹ́n tó yẹ́ sí wọ́n mọ̀ wípé ìpìlẹ̀ oore ìpìlẹ̀ tó jẹ́ ìpìlẹ̀ fún oore òun náà ni tọ̀hárọ̀tù nafsi káfọ ẹ̀mí wa mọ́ káfọ ẹ̀mí mọ́ wànàkọ́wùl kọlbì bákanáà kí ọkàn wa kí ó mọ́kànga wàlmùwàzọ́bàtù wàlẹ̀lẹ́mẹ̀l kádẹ̀ dúnímọ̀ yìí mọ́ sí iṣẹ́sìn wàlì'ẹ̀rọ́dù anil wá bùkátà lọ sọ́dọ̀ àwọn èèyàn wàlhùbù fìlá bákanáà asalubára ní ròyìn àwọn súfí báyìí ó ní báwọn súfí ṣe rí nìyẹn wàlhùbù fìlá ká ma nífẹ̀ẹ́ ara wa nítorí tọ́lọ́wọ́ba tábàdẹ̀ nífẹ̀ẹ́ èèyàn kọjá nítorí tọ́lọ́wọ́ba wàlìrtìbàtú wàlìrtìbàtú ala al-khair káàdẹ̀ ní bí súfí ṣe rí nìyẹn so yíba yìí sí so ẹ̀rí wípé Hasan al-Banna ó ń ròyìn súfí ní ìròyìn pé àwọn tó dáa ni wọ́n torí pé àwọn ẹni tó yẹ sí pé wọ́n pàtàkì ká fọ ẹ̀mí mọ́ wọ́n pàtàkì kí ọkàn kó mọ́ kànga bákan náà ká dún ní má yìí máa ṣiṣẹ́ ẹ̀sìn àwọn súfí lónìí ká gúnrí kúrò níbi ìmọ̀ wá bùkátà lọ sọ́dọ̀ àwọn èèyàn pẹ̀lú àwọn súfí lónìí ká máa nífẹ̀ẹ́ èèyàn torí tọ́lọ́wọ́n bá pẹ̀lú àwọn súfí lónìí bákan ká máa jọ ṣàtúnṣe pọ̀ lórí nǹkan tó jí orí kódà Hassan Banna bá débi wípé ó ka àwọn sùfíyà sípò wípé àwọn sùfíyà wọ́n dé ipò tó ga níbi níbi ìsinlọ́ọba gbà tó ń sọ̀rọ̀ nípa al-haqiqatu sùfíyà kí ni pàápàá tán pè ní súfí gan tẹ́bá fẹ́ mọ̀ súfí ń sàlàyé kí náà pè ní súfí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹ̀bá nínú mọ̀zàkìrọ́tù dáàwàtí wà dáàíyà mọ̀zàkìrọ́tù dáàwàtí wà dáàíyà ní page 25 sí page 26 ìgbà tí azan banna tó sọ̀rọ̀ nípa àwọn súfí ó ní wa hadha al-qism min ilumi tasawufi wa usammihi ilumi tarbiyati wa ìpín yìí tó ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí nínú ìmọ̀ súfí olóhun ma ń pè ní ẹ̀lúmù tẹ̀rbíyà ti wà sùlùk àwọn ìmọ̀ nípa báwo la ṣe ń rí àwọn èèyàn àti lórí ìlànà tó yẹ kí àwọn èèyàn máa rìn báwo la fẹ́ rí wọn lórí ẹ̀ olóhun ma ń pè ìpín yẹn irúkọ tó ma ń pè nìyẹn ó ní la ṣákà annahu ń pè ìmọ̀ nípa bá a ṣe ń rí àwọn èèyàn lórí ẹ̀sìn ó ní la shakka annahu min lubbil islam kò sí èméjì wípé òun lọ pàtàkì jù nínú islam wa samimihi kódà òun gangan ni mùdùmúdù islam ní tó nínú islam nìyẹn wa la shakka anna bihi martabatan min ilajin nufusi wa dawa'iha kò dẹ̀ sí èméjì wípé àwọn sufi balaghu bihi látara ìlànà ìlúmù tẹ̀rbíyà ti wà sùlúk tí wọ́n gbọ́yé dáadáa yìí kárí àwọn èèyàn kárí ẹ̀mí àwọn èèyàn yìí tán gbọ́yé dáadáa yìí kò síyè méjì wípé àwọn súfí wọ́n dé ipò tó ní agbára níbi ìmọ̀rin ojú ọ̀nà yìí min ìlàjì nufus wà ìhà níbi ipò pé káwù ẹ̀mí sàn ká tọ́jú ẹ̀mí kẹ́mi fi lálàáfíà àwọn súfí wọ́n dépò tó gagan nínú ìlànà yìí wàtíbí láha bákanáà ká tọ́jú ẹ̀mí ká sì tọ́jú fẹ́mí àwọn onísúfí wọ́n dé ipò tó ga níbẹ̀ ilé tó yẹ́ sí pé lam yablugh ilayha ghayruhum minal murabbi èyí tó jẹ́ sí pé àwọn ẹlòmí yàtọ̀ fáwọn súfí tán láwọn rí àwọn èèyàn láyé wọn àdérùpò táwọn súfí dé yìí ẹ wo Hassan al-Banna bí ń ròyìn súfí ẹ wo Hassan ń yin súfí bí ẹni wípé súfí rẹ̀ ìlànà àwọn sọ̀hábà ni bí ẹni wípé súfí rẹ̀ ìlànà Nabi sallallahu alaihi wasallam nìyẹn bí ẹni wípé súfí rẹ̀ ìlànà àwọn salaful umma ni kò ẹ ilé ìjẹ́ kọ́ya pé asalbanna oníbídá ni sufi ni kò sí èméjì bẹ̀ abẹ́ẹ̀kọ́ ni so ẹ mẹ́jẹ́ kọ́ya yìí lẹ́nu tẹ bá ráwọn àdìsíwánù símú lónìí náà táwọn náà bẹ̀rẹ̀ sí máa yẹ sufi tó bẹ̀rẹ̀ sí máa yẹ sufi tán fi sufi tán fi tasawuf tán fi rinlẹ̀ àwọn ẹgbẹ́ kan bẹ nílẹ̀ yìí ibi tẹ́ ti máa wọn olórí wọn súfí ni nkankan tìjàní tìjàní yìí ni ẹwà wò pé àṣọ yẹ kọ́ jẹ́ sí pé súfí ni ó máa darí wọn wallahi kò sí nkankan tó burú mẹ́ nítorí pé àwọn Ikhwan Muslimun tá ń dálẹ̀ gan fún rẹ̀ ṣebí súfí lọ dálẹ̀ Hasan al-Banna tó dálẹ̀ ṣebí súfí ni ẹ̀yìn náà ti màwọn ẹgbẹ́ kan ní ilẹ̀ yìí tó yẹ pé ìgbà tí àmírù wọn sí pé súfí ni tí fi ẹ́ sí pé kódà tìjàníyù ni mọ̀kọ́dàmù ni ẹni tó ẹ́pọ̀ ti gbọ́wọ́ lórí ìlànà súfì ni ìjọ kan bẹ àwọn ẹgbẹ́ yìí ìkan nínú àwọn ẹgbẹ́ yìí nílé iṣẹ́ pure water kan ẹnìkan nínú àwọn ọmọ ìyá tọ́lọ̀bà lè gẹ́gọ́ bá sàlékún ìmójú ẹni yẹn ó wá kú nínú àwọn ẹgbẹ́ yìí nínú àwọn àgbẹ̀ ẹgbẹ́ yẹn ni nínú àwọn tó ẹ́pọ̀ ti rìn jìnà gan ẹgbẹ́ yẹn ọlọ́run sáà fi ìlànà súnnà ọlọ́run sátàmọ́lẹ̀ súnà sẹ́ni ẹ̀ ẹni wá kúrò ẹni wá fẹ́ kí wọ́n wá ń da ẹni ẹ láàmú gan lórí pé bóòlù ṣe padà sínú ẹgbẹ́ bóòlù ṣe padà sínú ẹgbẹ́ ẹni wá sọ fún mi pé òun fẹ́ kí àdìjọ lọ bá wọn torí pé wọ́n ti ẹ̀ ní kóun wá káwọn jọ gbé ọ̀rọ̀ yẹn yẹ̀wò àwa lọ bá wọn ní iléeṣẹ́ ó ní àà ah, ustaz ẹ ń fún àlúmọ̀ káyẹlẹyẹlẹ rẹ̀ kò sí nǹkan tó burú bí ṣíà ẹ fà wọn ṣíà lẹ̀ kí ni wàhálà ẹ wo àwọn yahudi àwọn amẹ́ríkà amẹ́ríkà iná ni <laughs> àbí bí ẹni pàmẹ́ríkà lọ́lọ́run wa sí káwà dájú kọ problem tẹ́yìn gẹ́sì fún islam gan ju problem amẹ́ríkà fún islam lọ fún ibáyìí sí ó ní ẹ̀yọ àwọn amẹ́ríkà àwọn kìíní àwọn kìíní àwọn yẹn gẹ́gẹ́ wọ́n já Islam láàmú wọ́n ń ṣe kìíní ká ó sá bẹ̀rẹ̀ sí tọ́bẹ̀ máa sunkún mọ̀ ní ọwọ́ ẹ̀ bó sunkún kódà bó ṣẹ̀jẹ̀ ọkàn mi ò lè gbọ̀n mo ti mọ̀ pé torí yẹn iṣẹ́ rí má sọ lé mi lórí torí inú àwọn ọ̀nà táwọn èèyàn máa fi ń gbà kódà ń báwọn èèyàn ni pé yọmọ iṣẹ́ náà akásẹ́kún ìtẹ́fẹ́ rò pé àwọn ah, lẹ́òdúdú ti sọ ẹ̀rí wá ń sunkún àwọn jẹ̀blígì máa ń sunkún jù bá ń lọ kódà kò fríkì rí láyé ẹnìkan bẹ náà tẹ̀bí ìtọ́ ẹ pé tẹ́bá ti fẹ́ ṣe dáwọ̀ ẹlẹ́kún òun náà máa ń pè tí wà fi sọ̀rọ̀ ṣẹ́jú bá ń bá yóò sẹ́kún tí ó máa hù wàláì tí ó máa hù gidi táwọn yẹn náà máa hù tí ó máa hù bèèrè láwọn tẹ̀bí pé wọ́n láàbá àkàmbẹ̀jí máa ń ṣe dáwọ̀ ẹlẹ́kún inú ọ̀fẹ́ mọ́ mọ́kàn yìí ṣe lè tó gbogbo yẹn kàn sẹ́kùn tẹ́mọ̀ tí wọ́n kú pé wọ́n a bá rẹ̀ ọ̀kọ̀kan ojúṣẹ́ ló ti bá kán tí ọ̀bá rẹ̀ kún sọ tọ́lọ̀ bá sàánú ẹ̀lò bí ní fi àníyàn lóṣù mẹ́rin lẹ̀ nígbàtà bá kán sí ẹkún sí ọlọ́run so gbogbo àwọn dáwà ẹlẹ́kún yẹ ò tiẹ̀ tí kò tiẹ̀ ti jà wá mọ́ torí ẹkún iṣẹ́ rí bẹ́yàn sọkún tó sun ìrọ́ kò dẹ̀ sọ̀rọ̀ dòdòdó ẹ̀rí nínú Al-Qur'an àti súnnà òun làfí ń sẹ́sìn kò yí báyìí sí nígbàtí mo gbáyà wọ́n sàràyí fún pé lára àwọn aburú tà ń sọ fún iná nìyẹn ẹ̀yin ọ̀rá burú kẹ̀kẹ́ yí sí à ń sìn ó ní kí ló wá burú ni ó ní ẹ̀hẹ́ ó ní ó ń ṣe súfí ẹ̀ ó ń ṣe tó àwọn tó bá dẹ̀ ń kálukú àwọn àwọn ògbé gbogbo táwọn ń ṣe lé ẹnì kọ̀ọ̀kan ìlànà tó ń kálukú àwọn rìn àwọn ògbé sẹ́gbẹ̀ kan àwọn ògbé lànà ẹ́ wàláhì mi ń sọ fún mi nìyẹn wọ́n tó dáwọn báyẹ̀ tó ti parí tán ń kálukú ìlànà tí bá tó ń rìn yóò tó máa rìn lọ نتعاون فيما اتفقنا عليه وينذر ويعذر بعضنا بعضا فيما اختلفنا فيه àwọn kọ́ídà yẹn kọ́ídà yìí níbi tá bá ti jọra wa ṣe rí ibi tó ń kálukú wá ti yàtọ̀ yẹn ẹ̀yẹ fún kálukú lẹ̀kọ́ mọ́ ṣe ń tọ́ bá gbọ́yé ṣe wọ́n ṣí ìníwọ́ mọ́ sí ṣí ààrẹ lọ ṣe súfí níwọ́ mọ́ sí súfí rẹ lọ kódà tó bá rẹ̀ yàn pé nù jẹ́mọ́ tó bá tẹ̀lé ọ tó bá mọ́ṣ tó rẹ́ni tá ní ìgbà torí ìyàwó tèmi náà ṣe ẹgbẹ́ orí dáadáa ẹjọ́ ìdájọ́ so kìí ṣe pé mò ń he àhe sọ ọ̀rọ̀ so kí láyé bàbá bẹ̀ ni pé eléyìí ó jẹ́ pé wà wípé tá bá sọ wípé àwọn ìṣùwàn wípé wọ́n gba wọ́n súfí ni wọ́n wọ́n dẹ̀ gba súfí láyè wọ́n dẹ̀ gbọ́wọ́ lórí wọ́n dẹ̀ gbọ́wọ́ súfí ẹ má jẹ́ kó yà yín lẹ́nu gbogbo àwọn kan tẹ́ mọ̀ rí lára ẹ́rìkẹ́ mo tó ń ṣe lẹ́lẹ́tùl kọdìrì àtorí sí bídí àti ìbẹ̀lára wọn bá mú mo ti mú tàwọn tí wó wá tó mọ̀ kàtà bá ti àdá síbi òkú mo ti mú ti lọ ní wá tó yẹ pé kódà olórí wọn àmírù wọn lọ́wọ́lọ́wọ́ ìtìjà ní ni wọ́n bí òwú jango kò sí kankan náà wọn tí tó sàn náà Hasan al-Banna ló ròyìn súfì yìí kò yí báyìí sìn ilé yóò jẹ́ kó yáyí pé Hassan al-Banna a ìròrí súfì ni ó ń bẹ fún tí kò sí iye méjì bẹ náà a eléyìí ó fi ń rinlẹ̀ tó sì ń fi ń dá wa lójú wípé Hassan rí a kìí wípé súfì rẹ̀ jẹ́ àyàbá tí kìí bá ṣe pé súfí pìlẹ̀ òun náà ni Hassanul Banna naam bákanáà Hassanul Banna nínú àwọn nǹkan tó tún rinlẹ̀ tó yẹ kó yíwa wípé súfí ni Hassanul Banna òun ni wípé Hassan al-Banna yìí nígbàtí ó ń sọ ìtàn ìgbésí ayé ara rẹ̀ àti bó ṣe dá ìkwánù ẹgbẹ́ ìkwánù bó ṣe dá kalẹ̀ gẹ́gẹ́ ó jẹ́ kó wáyé pé òun dá ẹgbẹ́ yìí kalẹ̀ látara látara ìríran tó ń gbà látojú àlá látara àwọn ìríran tó ń gbà látojú àlá so yíba yìí sí so ó wá sọ kí ni nǹkan tó rí lójú àlá ó sàlàyé hikaya ó sàlàyé nípa nǹkan tó rí lójú àlá ó sàlàyé àti bó ìjẹ́ sí pé ṣéìkù rẹ̀ alhassofi bó ìjẹ́ pé ṣéìkù yìí ó dáàbòbò kúrò níbi ète ṣetán ète èsù lójú àlá gbogbo àwọn eléyìí báyìí ló ń jẹ́ kó yọ wípé Hassan al-Banna rí a sufi gidi gani tí kò sí iyèméjì nínú ìjẹ́ sufi rẹ̀ so yín ká tó jẹ́ kí ma gbìyànjú àti sẹ́ ẹnu kù díẹ̀ díẹ̀ báyìí ó ní mo ń wojú aago pé a ti ń wà ní bí aago mẹ́sàn-án àbọ̀ inshallah so a dẹ̀ ti sàdéhùn lánàá wípé a fi àyílẹ̀ fún ìbéèrè àti dáhùn ní alẹ́ yìí tí bá wá lè lò kọjá àsìkò yìí ó ṣeéṣe kí a máa ní àǹfààní tó pọ̀ fún ìbéèrè àti ìdáhùn ma nítorí ẹ̀ ló jẹ́ kí n máa fẹ́ dánu dúró níbí báyìí tí mo ṣe ń ṣe báyẹn so kí n lè fi ọ̀rọ̀ yẹn sí ibi tí ó nítumọ̀ lòkálì láǹfààní àti gba ìbéèrè inshallah karim so tó bá so a máa tẹ̀síwájú lórí lórí àwọn Hassan al-Banna so ó ti wà established ó ti rin lẹ́sìn pé Hassan al-Banna rí Sufi ni tí ó sì méjì ń bẹ̀ so bákanáà ó jẹ́ pé afẹ́rinlẹ̀ pé Hassan al-Banna nígbà tó dá ẹgbẹ́ ilẹ̀ so ó gbé ẹgbẹ́ ìkalẹ̀ pé gbogbo èèyàn pátá òun náà lẹ́gbẹ́ yìí ló ní àyè sí sílẹ̀ fún láti wọnú ẹgbẹ́ náà láti wọnú ẹgbẹ́ náà láì wòye sí irú àdìsọ́kà wo ni irú ẹni bẹ́ẹ̀ ń gbé bọ̀ láì wòye sí irú ìlànà wo lẹni ẹbí ṣe Islam gbogbo tó bá wù ọkọ ní láti sọ́kàn kódà ó bá jẹ́ yẹ̀wúdí ó bá jẹ́ nasrani tó bá láti fẹ́ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ròrí ikhwan àyè gbà ọ láti wọlé sínú ròrí ikhwan mi so àkáwọn àti ẹ̀sọ àwọn oníbídá àtọ́jẹ́ mùsùlùmí so yẹ́ bá ní so ẹni pé rú àwọn yẹ àyè ti ẹgbà wọn pátápátá nígbà fẹ́ bí ni òun náà so so àìlẹ́yìn ó jẹ́ bí ẹ ṣe máa rí láwùjọ yìí tàbárí àwọn tí wọ́n rìn lànà salaful umma tọ́bẹ̀rẹ̀ sí máa sàlàyé àbúrò àwọn onísúfí tọ́bẹ̀rẹ̀ sí máa sàlàyé àwọn oníbídá ẹ̀rí pé ara ọmọ tàwọn al-ikhwan muslimun gan nítorí wípé manhajù tiwọn ìlànà tiwọn ni pé ẹ fi gbogbo èèyàn lè ṣọ̀kan so yìí máa takò àwọn èèyàn yìí máa kọ̀ndẹ́mù súfí yìí máa kọ̀ndẹ́mù ṣíà yìí àwọn khawarij ìmá kọ̀ndẹ́mà wọn ní bídá ìmá lè mọ́ rí so ìpèpè sí ìfún àwọn mùsùlùmí káyẹlẹ ni so tá bá fẹ́ sọ kan ẹ̀fún kalùkúlẹ̀ so tá a bá ti sọ àìdá ẹni kankan so gbogbo akọ́wátá ẹni wó lè kù a lè sọ kan lórí ìròrí lórí ìròrí tí ìṣúwánu gbé kalẹ̀ pé kí a fi yí àwùjọ padà so ilé báyìí o náà ni ìlànà tí ìṣúwánu tí wọ́n ń rìn tí Hassan Banna tó gbé ẹgbẹ́ ìkàlẹ̀ lórí Ah, insha Allah so a lọ síbi ìbéèrè àti ìdáhùn báyìí so lẹ́nu ìwọ̀nba àsìkò tí ó kù náà bismillah number one two three four five six seven number one eight naam alaikum salaam wa rahmatullahi wa barakatuh ẹ̀yẹ́ bá ṣe mistake ẹyọ kan àbí bóyá ó lè ṣe jù bẹ́ẹ̀ lọ látọ́jú sọ pé pé àìlú ìṣáájú ṣé ó ní iye tó gbọdọ̀ pé ni àbí ẹyọ kan náà tó bí àwọn ará àwọn ọmọ ẹgbẹ́ ẹ ṣe mistake ẹyọ kan wọn fi níbo ìgbésẹ̀ wọn fi níbo tó ọ̀rẹ́ àwọn ọmọ ẹgbẹ́ tó lè fi wá fún alábòsí náà lọ sọ bẹ́ẹ̀ náà ẹlẹ́kẹ̀ẹ́ ni pé ní nípa àfọ̀díyà bóyá ìgbésẹ̀ báyìí kí n mọ àwọn ní mọ́tàkàtàkì ní tí mo bá jùgbé wọn fún àwọn èèyàn pé kó lọ bá wọn lérò pé bí èèyàn fẹ́ ṣe fọ́ọ̀sì ní wọn kí ló granted tí ah, wọ́n ní àwọn lọ bá lágbájá àbí bóyá mo kó láwọn ẹ̀jọ́ ń sọ wọ́n lọ bá lẹ́yìn náà wọ́n lọ bá lágbájá wọ́n bá àpá báyìí wọ́n bá ṣáàṣì báyìí tó ṣé èèyàn tó kó látọ̀ bí àti ní èèyàn fẹ́ kó lọ sí ọ̀dọ̀ àwọn ilé ìrìn náà. ìbéèrè àwọn wọ́n ní ó dá lórí ọ̀rọ̀ kan tí ó ń já ọ̀rọ̀ ìrìn nípa wípé ìjẹ́ <clears throat> àṣìṣe ẹyọ kan tẹ́yàn bá ṣe tó tó yọ̀rọ̀ jáde kú nínú alìsúnnà àbí àṣìṣe ẹyọ kan ò tó wọ́n ní nítorí pé ó ń jáde wípé àwọn kan sọ wípé ààrẹ ti torí àṣìṣe ẹyọ kan tẹ́yàn kan ṣe ká ní ẹni bẹ́yìn sáfà súnnà torí ta bá ṣe bẹ́ẹ̀ àbòsí nìyẹn pé àwọn tó lẹ́ ṣe rẹ̀ sábòsí ni so wá ní pé kí a yẹnana ọ̀rọ̀ yìí ṣẹ́rí àṣìṣe ó pé oríṣiríṣi àṣìṣe pé oríṣiríṣi àwọn àṣìṣe kan bẹ tó yẹ pé ẹyọ kan rẹ̀ ó bà odidi Islam jẹ́ gan yàtọ̀ fún póyọ̀ rẹ̀ jáde kúrò nínú jálùsúnnà àṣìṣe ẹyọ kan gbà míì ó lè bà gbogbo Islam jẹ́ mọ́yàn lọ́wọ́ ṣẹ̀pẹ́ yẹn tó lágbára ju pé sọ́yàn jáde kó nú àdùsúnà yóò jáde kó nú àdùsúnà lọ nítorí pé àṣìṣe Islam ṣùgbọ́n yóò jáde kó nú àdùsúnà yóò sọ sínú ìjẹ́ oníbídà kúrúkẹ́ gbọ́yé àyàfà wọn kọ̀wárìjì nìkan náà gbà wípé tó bá ti lè jáde kó nú àdùsúnà báyìí ibo lọ́jà sí inú kúfúrú lọ́jà sí kèfèrí lọ́jẹ̀ ní ma ní rúrí yẹn but àwọn alùsúnà tó jàmáà gbà pé èyàn lè jáde kónú alùsúnà tí ó jẹ́ oníbídá tí ó sì ní jáde kónú Islam àbí a àwọn àṣìṣe bó ṣe rí nìyẹn àwọn àṣìṣe mí ìbẹ̀tọ́ pé ẹyọ kan rẹ̀ péré oyó Islam yányá àwọn àṣìṣe mí ìbẹ̀tọ́ pé ẹyọ kan rẹ̀ péré kó nínú alùsúnà àwọn àṣìṣe mí sì pé ẹyọ kan irú àṣìṣe wo ni ṣùgbọ́n kákan dáhùn ní dáhùn bọ́rọ̀ gidi pé àà àṣìṣe ẹyọ kan kọ̀yàn jáde kó nínú alùsùnnà ọ̀rọ̀ burúkú nìyẹn ọ̀rọ̀ tí ò dáa ni pé àṣìṣe ẹyọ kan ẹwà ti torí pé yẹn sí àṣìṣe ẹyọ kan ẹwà nítorí ẹ̀ kìí sàálùsùnnà mọ́ so irú ilé báyìí à irú nǹkan ẹni yẹn so ẹni yẹn ó ṣe àṣìṣe púpọ̀ nítorí pé ṣe rí nǹkan tọ́rọ̀ yẹn fi le òun ni wípé òun gangan fún rẹ̀ tó ń ka nǹkan tó jẹ́ tó yẹ sí pé bó ṣe rí nínú manhajù nìyẹn tó now ẹ jẹ́ kí fún yín lápèjúwe tó bá jẹ́ sí pé ẹnu àṣìṣe kan téèyàn ṣe náà ni pé ń pe ẹlòmíì lẹ́yìn ọlọ́run lẹ́yìn pé ń pè ẹlòmíì lẹ́yìn ọlọ́run ọba kò sí nǹkankan míì ma ó lè ba gbogbo ìsìlámù rẹ̀ jẹ́ àbí ó lè ba gbogbo ìsìlámù rẹ̀ jẹ́ naam ó ní ilé ìtújẹ̀ tó súnmọ́ tò sí dáadáa táwọn èyí sábà kàkún ó ní pé kò pẹ̀lú lẹ́yìn ọlọ́run ẹnu pé ó kàn tó ni ó sì ẹ̀há

àwọ́sàwà bíhì àbí kèrè pé nǹkan olóbi sí ẹ̀yẹ ẹ̀san tí ń bẹ fún olóbi sí ẹ̀yẹ ẹ̀san nǹkan olóbi sí ẹ̀yẹ pé wọ́n ní ẹni tó bá ṣe irú kàbá yọ́gbàládá bá wà ní òṣìwó ẹwọ́n ma tẹ́ra yí ó wá ń fi ẹ̀rí <laughs> kan ah, ah, ọkàn fi rẹ̀ sí àbí ìjìyà kan nínú ìjìyà tọ́nà bá man istahza'a bi shay'in min dinillah aw thawabi aw iqabi tó bá jẹ́ sí pé ẹnu ẹyọ kan tí ń bẹ lára ẹni yẹn nìyẹn ṣé kò gbé jáde kó nu islam naam ní tó bá gbé jáde kó nu islam gbé jáde kó nu jẹ́ oní súnnà bí gbé jáde kó nu jẹ́ oní súnnà yẹnyẹn àló gbé jáde kó nu islam súnnà kẹ ṣe bá yìí sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni tó bá jẹ́ sí pé ẹnu àṣìṣe ẹyọ kan tó kó sí ti ń ṣe òun náà ni pé ìmá lọ ń yẹsẹ́ wò ìmá lọ lè yẹ̀mí wò ó sì má lọ yẹsẹ́ wò àbóhùn náà yẹ̀wò fáwọn èèyàn kí lánàbí sallallahu alaihi wasallam sọ من أتى من أتى ẹnikẹ́ni ọkùnrin ni obìnrin ni yorùbá ni haúsá ni yíbò ni òyìnbó ni aláwọ̀ dúdú ni lárúbáwá ni kèsè lárúbáwá ni átà àrọ́fàn tó bá lọ bá àwọn tí ma ń àwọn awòsùn sọ̀kan àwọn alágbígba àwọn tí ma ń wòṣẹ́ àwọn amùnímọ̀lá àwòkáhìnan àbálọ́bá àwọn babaláwo fasọ̀dákọ̀hù bí ma yakul tọ́wá faqad kafara bima unzila ala muhammadin sallallahu alaihi wasallam nítorí ẹyọ kan yìí anábì ló ti di kèfèrí kí a wá ní àṣìṣe ẹyọ kan kò gbé ẹ̀jáde kó nínú jáàlù súnà báwo ní ó ti wá ṣe pẹ̀lú àwọn nǹkan yìí ṣe rí pé àṣìṣe gbà lẹ́ni yẹn ṣe àríwẹ̀ kọ́ ni naam ọ̀rọ̀ yẹ́lẹ̀ tó gbé ẹ̀jáde kó nínú islam yẹn kí n tó lọ síbi yẹ́lẹ̀ tó gbé ẹ̀jáde kó nínú súnà

mo ń bọ̀ wá o ẹni tó bá jẹ́ sí wípé àṣìṣe tóhun ṣe òun ni pé ìmọ̀ ń pè mùsùlùmí ní kèfèrí àṣẹ ọkà tó kó sí náà nìyẹn mùsùlùmí ní máa ń pè ní kèfèrí àyíṣẹ́ yẹn gbé jáde kóòrùn àrùsúnà àbí ògbé jáde kóòrùn àrùsúnà náà àwọn ẹ́ àṣìṣe mélòó ó ní mọ̀tẹ́sílà kó sí àṣìṣe mélòó ni mọ̀rìṣíyà kó sí ókè nísì ẹni tó bá gbà wípé kò sí kọ́dár wà annal amúrọ̀ unufon gbogbo ní ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ṣẹlẹ̀ tán rí báyìí ni ẹ̀ṣẹ́ ọ̀nà sábà yìí sí annal amúrọ̀ uniform pé kò sí tí ń jẹ́ kádàrá pé ọlọ́run ti kàkọ́lẹ̀ kankan fẹ́nìkan kò sí tó bá takò kádàrá àìṣe ìgbéjáde kó ní alùsùn àbí ìgbéjáde kódà ó gbéjáde Islam ẹni tó bá yẹ pé ẹnu àìṣe tó kó sí ni pé ó gbà yí pé alkùránì ẹ̀dá ọlọ́run ni alkùránì makhlukun lẹ́yìn gbogbo eléyìí kò láyìí sí èmì ìmá ju pé in ti fi rìnlẹ̀ ní pé ẹni tó bá gbà wípé àwọn sọ̀hábà murtadun wọ́n di kèfèrí lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam eléri gúúsì ni wọ́n lẹ́nu tí ẹ lọ́hùn tí sì ń gbé wọn sí pé kò kó sí nǹkan kan mí ma ju eléyìí báyìí lọ àìsẹ́ ìgbéjáde kó àwọn àwòlíyà bá mọ̀ mọ̀ kọ̀kọ̀ ẹnu tọ́ àìṣẹ́ ọkà tọ́ wà lára ẹniyẹ ó gbéjáde kónú Islam ó gbéjáde kúò nínú alùsúnà bí ó gbéjáde kónú alùsúnà kódà ó gbéjáde kónú Islam àbí ìgbà tí al-Imam Ahmad rahimallahu ta'ala tí wọ́n ká àwọn usulu ele ni awon ipile èdè tó jẹ́ ọ̀ràn èèyàn èdè tó jẹ́ sí pé tíyàn ẹni tó bá gbé ẹyọ kan jù awon ipile yi ko gba kò gbá wọlé bẹ́ẹ̀ ni kò si sí ka in le lé ka bi 50 wọ́n ni ní ninu kan nínú eléyìí ninu e kan nínú ẹ̀ fi lè takò tí ò gbá wọlé ṣe ti rí àwọn tí ń sọ bẹ́ẹ̀ wà láì ọ̀rọ̀ ọpọlọ lásán ni wọ́n sọ àní ìbéèrè tẹ́ bí wọ́n ní pé ọ̀dà akramakumullah ọlọ́njárí yín pẹ́ ọlọ́mbà wa sàpẹ́lẹ̀ yín àyè tí ó pè mélòó mo sí ń bọ̀ ẹ̀dàkùn àṣìṣe yóò pè mélòó pẹ̀lú ìntẹ́gbáralé quran àti Sunnah àbáwọn sálàfù rúmà tó sọ wípé àṣìṣe gbọ́dọ̀ péye òǹkà báyìí kó tó di pé a sọ pé ẹni tó bá ṣe irú àṣìṣe yẹn kò sínú alùsùnà mọ́ so àwọn àbọ̀wò kí ń wo iye òǹkà àṣìṣe ire bóòlà ìṣe ṣe gbópọn tó ibòlà ìṣe yẹn wọlé sí ibẹ̀ náà máa ń wò tó bá ipá ni yóò gbìyàn jáde kó nínú ìjà alùsùnà kò yí báyìí nìsí kó tó bá ipá ìṣe wọlé sí pé ẹni yìí ń parọ́ kò lè gbé jáde kó nínú ráàlì nínú jáde súnà gbọ́n yàmà jáde súnà tí è ṣe alùsùsùnà dáadáa gidi àríwẹ̀kọ́ ni so ẹni yìí rẹ̀ ó mú tí tó lè gbé jáde kó nínú alùsùnà kò lè gbé jáde kó nínú alùsùnà irú àwọn àṣìṣe báyẹn ṣùgbọ́n ẹni so eléyìí lè gbé jáde kó nínú alùsùnà bí ó lè gbé jáde ó lè aláàjú wòye sí pé àìṣe ọkàn tó se ń bí ọtí yẹn irú àìṣe wo ni sọ́sán tí lẹ́tọ́ ni àbí ẹkà mú tí lásán ó ni láti mọ̀ bọ́yá irú àṣìṣe yẹn lè gbé jáde ìjáde súnà bí ò lè gbé jáde kónú àjáde súnà bèèrè Ah, ah. èmi ìfẹ́ kẹmọ̀ kápẹ́ ibi tọ́mọ́ ń sásí ibi tọ́mọ́ ń sásí yẹn nǹkan tá bèèrè ní pé ṣé Ibn al-Qayyim ṣàṣìṣe ni Ibn Hajar ókè nísìn àṣìṣe mélòó ni Ibn Hajar sáyìnsì ẹyọkan ni Ibn Hajar ṣe Al-Imam an-Nawawi tẹ́ǹkà sí àṣìṣe ẹyọkan ló ṣe kéèsà àṣìṣe ẹyọkan ẹ̀tọ́ àìṣẹ́ alìmọ́mù náwà rí pọ̀ kò yẹ báyìí sí àìṣẹ́ tó pọ̀ gidi gan ni ṣùgbọ́n lọ́dọ̀ gbogbo alùsúnnà wal jama'a wọ́n gbà wípé àwọn àzárù kan bẹ àwọn àwíjàre kan bẹ tó jẹ́ sí pé Ọlọ́run bá àníkẹlá fi àyè rẹ̀ lẹ̀ Ànábì sallallahu alaihi wasallam náà dẹ̀ wọ́n rí pé àwọn àdárù yìí àwọn àwíjàre yìí ń bẹ lára tààlẹ̀ ń pè Ibn Hajar kò yí bá ní sí kìí ṣe pẹ̀lú àbò sí tí kìí bá ṣe pẹ̀lú ẹ̀rí pé nínú àwọn àdárù taari àrí lára Ibn Hajar pé ààrí ẹni kankan gẹ́gẹ́ bí ṣe sọ tó kana muta'awwilan ó sì jẹ́ni tó yẹ sí pé ìtumọ̀ ìtumọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ọba ní ìtumọ̀ tí ó dá òun ló fi rìsọ́ọ̀tì sí nìkan tó rìsọ́ọ̀tì sí ẹ̀ ìdẹ̀ ń bẹ nínú súnnà alẹ́ọ́dúnbí tàwí eléyìí tó jẹ́ sí pé irú àwọn àzárù yẹn táwọn àfáà mú fún alimam ibn hajar àtàwọn tó rí bẹ̀rẹ̀ wọn ò mú fáwọn ẹlòmí kò ẹ báyìí nísìnyí kèése wípé nítorí pé wọ́n fẹ́ fi ṣe àbòsí fún àwọn ìyókù tí kèé bá ṣe pé wọ́n rí pé yín táàrí lára àwọn eléyò sí lára àwọn èèyàn wà ílá wà lọ́ ìkọ̀sẹ́lẹ̀ kankan tẹ́ gbọ́dọ̀ mú fún pé oníbídíà ní mọ́ kódà ẹ sọ fún mi pé jàbàtà gan fún ara rẹ̀ tẹ́ ẹ bá fi lè sọ bẹ́ẹ̀ tẹ́ irú àwọn irú àwọn àdárù tẹ́fẹ́ ma ń fáwọn ilé tí ò sí lára wọn ẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé a bèèrè pé ṣe mọ́bíláàgù tí Ibn Hajar dé tí alimamu Nawawi dé àtàwọn tẹ́ wí dé nínú ma táwọn afáfi àdárù wọn sáwọn ilé ìdénú mọ́bíláàgù yẹn ṣá ṣẹ́rí ọlọ́run mẹ́jẹ ayò lódò òdó àìmọ̀kan burúkú ni kíyàn máa kọmpíà irú Ibn Hajar alimamu Nawawi àti irú àwọn tán wí pẹ̀lú àwọn tó jẹ́ sí pé wọ́n tó yẹ̀pẹ̀ bàtà abẹ́ ọmọ yẹ̀pẹ̀ bàtà abẹ́ yẹ̀pẹ̀ tí ń bẹ lábẹ́ bàtà ọmọ kéwú àwọn wọn tó yẹ̀pẹ̀ yẹn kéjẹ́ pé wọ́n tó bàtà wọn o wọ́n tó yẹ̀pẹ̀ abẹ́ bàtà wọn Hajar tẹ́bá ń sọ̀rọ̀ nípa pé wọ́n ni alhafizu sẹ́ kílẹ̀ mọ̀tán pè ní alhafizu na alhafizu ibn hajjab kílẹ̀ mọ̀tán pè bẹ́ẹ̀ na kílẹ̀ pè ní alhafizu na ẹ mọ́ yẹ hadith jọ bẹ lórí ìyànká tó pè ní hafizu ni kìí ṣe gbogbo àfá ló dépò rẹ̀ nínú islamu lọ́dọ̀ àwọn ẹni ìsáájú nígbà táwọn wí nígbà ayé àwọn nígbà tí nǹkan fi dáa wọ́n èé pẹ́ni tó bá ní hafizu hafizu kí lọ ha tí ń jọ ẹ lójú ọlọ́mọ ìjà dáràn nǹkan òṣùwọ̀n lọ́mọ dàrú nínú àwọn àbá oní hadith àwọn tó máa ń pè ní hafidu kó ló ń ka ẹ̀jẹ̀ rẹ̀ wọ́n ṣe ká ṣe bá nífi ṣe rí jẹ́sí rí àwọn èèyàn kan bẹ̀ tó jẹ́ sí pé àwọn àbá súnnà gidi gan pé tẹ́ bá ti fẹ́ mú àwọn aláburú wọn báyìí ibi tí wọ́n sálọ nìyẹn ẹ̀sìn ọ̀nà sáàmà ìsìn bẹ́ẹ̀ làwọn ìkwánù náà ṣe máa ń ṣe tẹbá fẹ́ sàlàyé Hassanul Banna Said Qutb kò yíbá ìníṣẹ́ Yusuf Qaradawi wọ́n wà ní ẹ ṣebí ya ṣebí kìrínà ẹbí ya Ibn Hajar náà kó sí nǹkan báyìí kí ló lé tẹ́ fi wá fún àwọn ilé náà nírú àwọn àgbà ẹ wà fi Hassanul Banna Said Qutb mọ́ dára ẹ ti rí àyìmọ̀kan gbáà ni pẹ̀lú àyíṣì wàbí tálí ni pé ẹ wá bèèrè wípé irú ẹni tí ń sọ pé àṣìṣe ọkàn lẹ́nìkan ṣe yìí ẹ bèèrè wípé kọ́mẹ́ni yẹn wá ẹni tí ń sọ pàṣìṣe ọkàn kó sì mẹ́sì ọkàn péré wá ẹjọ́ ìjọba yìí sì káwà wá bá ka kábà ka àṣìṣe bíi márùn so ibá yìí so ẹ dákun torí ọlọ́run bá ẹ mẹ́jà mọ́ ṣe báyìí wallahi kò dá kò dá rárá so ibá yìí so kò dá ìṣe tẹ̀lbíṣù fáwọn èèyàn ni ìdá ọ̀rún mọ́ àwọn èèyàn lójú ni so ibá yìí so yìí sì kó àwọn èèyàn sínú ságo ni ìyẹn fẹ́ kó àwọn àsìkò tá a wà yìí àsìkò pé àwọn èèyàn kan bẹ wọ́n fẹ́ dá manhajù sàlàfíyà rú wọ́n fẹ́ dá manhajù sàlàf wọ́n fẹ́ dàrú nítorí àti lè kìkìkúkì tí wọ́n fẹ́ kìbọ̀ láti lè kìbọ̀ ẹjọ́ ìrọ̀dá mẹ́sìn ṣáúkàdẹ́ ń bẹ agbára ń bẹ gbogbo àwọn nǹkan tí yàmá fi wọ́n wá fẹ́ kí àwọn nǹkan wọlé túláàsì ṣẹ́ríta bá dẹ̀ ti gbé àwọn kan wọlé túláàsì àwọn èèyàn náà gbé àwọn kan wọlé àwọn kan náà fẹ́ gbé wọlé táwọn ọgbà ṣe ń gbọmíyé because ṣẹ́rí àwọn èèyàn wọ́n jọ lẹ̀pọ̀ ní ẹ̀yìn o kò sí bẹ́ẹ̀ ṣe lè sọ láyé àwọn olè fàwọn èèyàn lẹ̀ ẹgẹ́ bẹ́ẹ̀ yìí náà ṣe lè fi àwọn ilé ìrìnlẹ̀ ṣẹgbẹ́ yìí náà rí bí ti wọ́n sí àwọn náà rí bí ti àwọn tọ̀hún sí bẹ́yìn sí ṣẹlẹ̀ sí àbúrẹ́ pé ẹjá ẹjá láwọn lẹ́yìn náà ẹ̀yìn náà ẹjára yín lára àwọn eléyìn náà pé kí lẹ wá ń wò tẹ́ fi fi wọ́n lẹ̀ láti yẹ fi wọ́n lẹ̀ kí láǹfààní láti fún ìkìlẹ̀ irúnà sí àwọn náà láti fẹ́yìn náà bí àwọn bẹ́yìn ò ṣe fẹ́ já òun láwọn náà fẹ́ já ó ń kálukú ló ṣe kíni tó tẹ́yìn bá ti ń háwálà ẹ̀yin gbìyànjú àti dráàgì àwọn eléyìí àwọn eléyìí náà ń gbé pẹ́ ibi tí múṣkìlà wà nìyẹn ibi tá àti ibi tí ìgbọ́ra ẹniyé ibi tá àti gbọ́ra wáyé nìyẹ ẹ̀tọ́ lè dábàá ìsìn so ẹ̀yin fẹ́ dráàgì wọn wọlé àwọn náà fẹ́ dráàgì àwọn míì wọlé ẹ̀yin wá nínú ẹ̀yin nìkan láfẹ́ ẹ̀yin nìkan lágbà àgbà àwọn ẹni nónónó àwọn ẹni mẹ́mẹ́ are you getting my point? Hey, they're getting it. Okay. Because Now ó wà multidimensional. náà. wọ́n lè yàn sáà sì ṣe. kí ó ti fi correct ẹ̀ náà ká fún wọn ló kún ní ìlú sí ní ìlú. Naam, ẹ ṣeun gẹ́gẹ́ bàbá. Ó exactly, exactly. Naam. Bàbá níbi tí ò yá wọn bẹ̀ ni pé, tábàlẹ̀yàn ṣàṣìṣe, ó ti sí nàná àwọn retí nǹkan tí ó da ẹniyàn padà sójú ọ̀nà so eba nsin ká tó tó wá sọ pé ṣe mí ó tún wá ń ṣe mí fún bí àpẹẹrẹ nsin ẹni tó bá sáàrì sí tó fi ṣe zìnà ó ti ṣìnà bí ó ṣìnà áfẹ́ kó ṣe kí ni kó dá rẹ̀ padà àbí ìṣìdẹ́kà jura wọn lọ ni now tábọ́wá ríyàn tó sàṣìṣe báyìí nísìn àti ìrìdá padà ó sì dúró lórí àṣìṣe yẹn àwa gbìyànjú kéde pa fílẹ̀ lórí àṣìṣe yẹn tásọ pé àtàlọ́ ti sàlàyé fún nígbà tí ẹ ti sàlàyé fún ó sì ní ẹ́sùrù pé ó sì ṣe kọ́ mọ́mọ̀ ó sì kọ́ jẹ́ pé ó ní nǹkan tó rú lójú àbó ìṣẹ́kọ́ now àwọn yẹn ti wá ṣe gbìyànjú ẹni wá so kí lẹ wá bẹ́ sọ ó sì ń gbìyànjú láti defending nǹkan pé bó sì yẹ rí ẹ sì kó gbogbo ẹ̀yin náà sì gbà pé lóòótọ́ tí ń sọ ni ẹ sì gbà pé kò sẹ́nì kankan nínú sálàfún àwọn àfáàsún náà tí wọ́n ti ń sọ a ma a torí pé bóyá ẹni tẹ́ ń sọ yìí ìmọ̀ tí ẹ ojú ti ẹ lọ nígbà 100% kí ló fi wọ́n ẹjọ́ ìrọ̀sá wáyé sí so cherry greenman káyì nìyẹn kódà kí ma ti ẹ ju tẹni tí ń pèsà kíèsì lọ nígbà 100% kò sọ wípé kò lè rọ́ǹgì kẹni right ẹjọ́ ìrọ̀sá kò sọ pé kò lè rọ́ǹgì kẹni tí pèsè kíyèsí kó right a ti rí cases like that tó jẹ́ sí wípé ok gbogbo wa náà lámọ̀ tí ò bá tẹ̀ yíwa púpọ̀ ọmọ kéwì mọ́ malik tó pè mọ́ malik sákíyèsí lórí pé tẹ́yẹ bá ń sàlùwàlá ìka yìí èyàn máa ń fi ń kí èyàn máa ń kí bọ àwọn ọmọ àárín ọmọ ká ẹsẹ̀ nígbà tẹ́yẹ bá ń fọ ẹsẹ̀ ni ìmọ̀ malik ọmọ kọ̀ gbọ́ rí kí mọ́ malik wá dúdò pé ìmọ̀ tèmi ju ti ẹ lọ nígbà 100% nígbà ṣẹ́rí anẹ́bí sallallahu alaihi wasallam ti kọ́ wa pé ká máa ṣe ìhtìrọ́mù òdodo ká máa pọ́n òdodo lé gbogbo bí tó bá ti wò kódòdó jáde kódà kó jẹ́ pé látọ̀dọ̀ ṣẹ̀tán ló ti jáde sadaqaka wa huwa kadhubun ló ni anẹ́bí sọ fún àyẹ́ pé gbogbo bí ibi tó dodo bá ti jáde ẹ pọ́n òdodo lé ẹ má takò òdodo nítorí ibi tó dodo yẹn ti jáde ni ẹ gba òdodo yẹn ẹ wá lè lẹ òun sọnù àtẹ̀yìnlọ́gbọ́n ti wá nù àbákan lọ́sọ bẹ́ẹ̀ ní ah, ẹ̀rí kan àtẹ̀yìnlọ́gbọ́n ti wá ọmọ kékeré kan ló pè bàbá ń sákíyèsí yọ ẹ̀ ní ah, ẹ̀rí kan àtẹ̀yìnlọ́gbọ́n ti wá lẹ́sẹ̀kẹsẹ̀ ní bàbá ìṣẹ́jú ìṣẹ́jú jókòó náà bàbá sí àjọ ah ọmọba ìntọ́ sọ yìí lọ́kọ̀ rẹ̀ olóyè ìlú lẹ́tí mo sọ yìí ọmọba ìgbẹ́tọ̀ ah àtẹ̀yìnlọ́gbọ́n ti wá ọgbọ́n ọmọ wá látẹ̀yìn ọmọ wá láti sàlẹ̀ síbi sí so gbogbo àwọn kéré àpèjúwe pọ̀ dáadáa lọ́dọ̀ àwọn sọ̀hábà àpèjúwe pọ̀ dáadáa látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wa alihi wa sallam ṣe bá yìí so a tí wọ́n pè tí wọ́n pè èèyàn tí wọ́n pè sákèsí tánàbí sallallahu alaihi sallam ó sì ṣe àtúnṣe lórí ẹ̀ kò ní bá yìí so ká mọ́ sọ pé ẹ bọ̀yá tẹ́rí gírímọ̀ ń káyì nìyẹn ètò sì kó parun ṣe bá sí so gbogbo ní sí àwọn ilé ìtàkà sọ yẹn akán wàwàwí akán ń gbẹ̀ ni so bí ìdáhùn sí ìbéèrè ṣe jẹ́ ní ṣókí ni ẹ̀ ṣe bá sí so kọ́nà bá kí ó sànà wa náà ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tí ẹ kama ṣẹlẹ́yàmẹ̀yà wọ́n ni káríyàn ó fẹ́ béèrè ìdájọ́ ẹ̀sìn èyàn wá rí pé ọ̀dọ̀ ẹni tó ti fẹ́ lọ béèrè ìdájọ́ ẹ̀sìn yẹn àbọ́dọ̀ ẹni tó súnmọ́ kó ti béèrè rẹ̀ bọ́yẹ́ ẹni tó yẹ pé yóò fún ìdájọ́ tó wrong tó ìdájọ́ tó kùnà nípa ẹ̀sìn ni ìyẹn wá sọ fún pé má lọ sọ́dọ̀ ẹni si ó mọ̀ pé òdodo ní ọ̀sán fún lọ gbàdájọ́ yẹn lọ́dọ̀ lágbájá wọ́n ní ṣe lè yóò tí kó sí àsọ̀bíyà gidi ni àsọ̀bíyà tó ní agbára ni ṣùgbọ́n àsọ̀bíyà tó dáa ò nìyẹn ẹ mọ̀ yí pé téèyàn bá fẹ́ ṣe àsọ̀bíyà lórí ẹ̀sìn lèyàn gbọ́dọ̀ ṣe àsọ̀bíyà lé lórí ìtàn pé ní àsọ̀bíyà tí ó dáa ó ní ká máa ṣe ìran lórí ìdílé ká máa ṣe pé Ah, nítorí pé ti lágbájá ti jẹ́ ìdílé mi àbọ́ ti jẹ́ lédè mi àbọ́ ti jẹ́ aláwọ̀ mi àbọ́ ti jẹ́ ìran mi nítorí ẹ̀rẹ́ gbogbo fẹ́bọ̀ rẹ̀ lórí ẹni tí è ìran mi eléyìí báyìí o ní Islam takò ṣùgbọ́n ká ṣe àsọ̀bíyà lórí ẹ̀sìn Islam pẹ́pẹ́ sí abẹ́ẹ̀kọ́ ni innamal mu'minuna ìṣùwàtò ẹ̀mọ̀ túnmà rẹ̀ ni ọlọ́ni ẹnu àwọn tí wọ́n jọmọ̀ ìyá lásán tí nǹkan mí ò ní jọmọ̀ ìyá nínú ẹ̀mọ́ ó láwọn mòmí ní ìnámà àdáàtù hasrin ọkọsrin irinṣẹ́ ni tó yẹ pé a máa fi ń gé nǹkan mọ́ lórí níta abádákọ nìkan tí nǹkan mí ò lè wọlé tọmọláyé ìnámà mu'minuna ìṣùwàtò ọlọ́ni ẹnu àwọn mòmí ní sọ lọmọ ìyá tí ó bá jíjẹ mòmí ní kìí sọmọ ìyá àbẹ́ẹ̀kọ́ ni kí náà ń pè báyẹn àsọ̀bíyà nìyẹn pé ta alábàásọmọ ìyá àwọn kí ni o orí kí lọ́wọ́ bá kí a gbé àṣọ̀bí àìlé lórí orí iman abẹ́ẹ̀kọ́ ni orí ìròyìn iman láti mọ̀ báyàn ṣe gẹ́ni láti báyàn sọmọ ya ẹ̀wọ̀n kí àṣọ̀bí àmì ń pè ní alwàláwà albarọ́ ni kára àwọn èèyàn kan lọ́wọ́ ká bá wọn ṣe ká nífẹ̀ẹ́ wọn àṣọ̀bí yà ni ká sì ṣe gẹ́ni ká sì takò àwọn kan ká kórìíra wọn ká má bá èyí ò gẹngẹn láàrin ẹ̀sìn lọ́wọ́ ẹ̀sìn ní kí sọ fún èèyàn pé má lọ gba fatiwa lọ́dọ̀ lágbájá o fatiwa tí ó kò bá ẹ nílé ayé àtàkìyàmà ní ó fún ẹ lọ́gbà lọ́dọ̀ lágbájá ìṣe nà sí àfọmọ̀ ya wá ní sí báyìí sí so ilé ìbáyìí bí ó ṣe rí nìyẹn àsọ̀bíyà ta fẹ́ ká máa ṣe nìyẹn so kọ́lọ̀ bá alikẹ́lá kó jí kí a lè máa ṣerú àsọ̀bíyà yẹn naam number two alaikum salam wa rahmatullahi wa barakatuh ah, Naam. Nípa jẹ́ àlètẹ̀ka àbí àlètẹ̀ka. Naam. So àríkà náà àmọ̀ ìyá tí wọ́n dúró lórí pé wọ́n dúró lórí pátúwà ṣíkà àrùbá ní àti iṣẹ́ ọ̀sẹ̀ mi. Pẹ̀lú kọ́ídà kìnnìkan ìtìkọ́dú àkọ́fì bọ́rọ̀ yìí. So pé pẹ̀lú pátúwà yẹn kọ́ ò pé àti kọ́ídà so àjọ pé ìgbàláyé wà fún wa láti lọ ṣẹ̀ka nìyẹn tó kí ni bá dẹ̀ sọ fún wa lórí ilé. Ìbéèrè tí afábẹ̀rẹ̀ ni pé ǹjẹ́ a lè tẹ́ ìka ìdìgbò lábẹ́ àsíá ìdìgbò democracy àbá lè tẹ̀ka ó ní pé ládùúgbò àwọn àwọn kan dúró lórí pé a lè tẹ̀ka nítorí pé sheikh al-albani rahimahullahu ta'ala àti sheikh Uthaymeen wọ́n ní ìyẹn lè ṣe bẹ́ẹ̀ bákan náà qaida kan bẹ wọ́n pè ní irtikabu akhaffi dararayn tàbá rí aburú méjì aburú méjèèjì kò ṣe sá fún àfi kíkan ṣẹlẹ̀ sí wánú aburú méjèèjì yẹn wọ́n ní kí a kó sí aburú kékeré káfi ti aburú ńláńlá káfi ti dànù torí pé tàbá kó sí aburú kékeré wọn á lọ kó sí ńláńlá so ká fọwọ́ mú kékeré kí ńláńlá lè jẹ́ kí ńláńlá lè kúrò fún wa so pé wọ́n nítorí ẹ̀yàn lè tẹ̀ka ó dájú pé ìtẹ̀ka nǹkan burúkú ni kò sí nínú islam rárá so yíba ní sí ní abẹ́ àsíá democracy kò sí nínú islam aburú ni tí gbogbo ẹnu àwọn olùmọ́dẹ̀kọ̀ lórí ẹ̀ agáláṣe àwọn olùmọ̀ méjì tí wọ́n dárúkọ yìí wọ́n ní fatuwa kan tí wọ́n pàṣì fún àwọn brothers ní Algeria nígbàtí wọ́n wà nínú no pọ́blẹ́mù wípé wọ́n ní láti chúzi èèyàn tí ó jẹ́ olórí àbáwọn tí ó lọ represent wọn ní parliament so àwọn àfáà méjèèjì máa jàlá láti hìmà wà máa àbkọ̀ríyà ti hìmà tó ń ti bí wọ́n ṣe jẹ́ àgbààgbà fáà tó nínú ẹ̀sìn bí wọ́n ṣe ní agbára tó ẹ̀sìn àwọn méjèèjì yíyẹ lórí fatuwa yìí wọ́n sọ yí pé tàbáníká wòye sí tó bá jẹ́ pé ẹ̀rin yẹn gbé dìde tó yẹ pé tó bá dénú parliament yóò lọ yí nǹkan padà ń bẹ̀ tí wọ́n sì ní kóbà títí ò ní bàjẹ́ mọ́rin nígbà tó bá lọ tó bá bọ̀ tí ó sì nílà padàdà tí ó sì ṣàǹfààní fún mùsùlùmí ẹlì wọn lẹ́yìn kí wọ́n fi wọlé wọ́n ṣe fatuwa yẹn fún àwọn ará ta ní o ará Algeria ẹ má jẹ́ ká gbàgbé wípé ṣe rí fatuwa nígbà míì wọn kí ń generalize ẹ̀ nǹkan tí ò yé àwọn èèyàn nìyẹn nínú adabul fatuwa nínú àwọn ẹ̀kọ́ tí ń bẹ fún fatuwa ni pé a lè ṣe fatuwa fún Mr. A tó jẹ́ sí pé irú fatuwa yẹn kọ́ la máa ṣe fún Mr. B tóun náà bá bára ẹ̀ nínú situation tí Mr. A bára ẹ̀ now lásìkò anábi sallallahu alaihi wasallam ẹni kan lọ́wọ́ bá anábi sallallahu alaihi wasallam ó ní anábi ṣé mo lè kíìsì ìyàwó mi lọ́sàn àwẹ̀ anábi ní kíìsì ẹ̀ kò sí kan tó burú mẹ́ ẹlòmí tún dé ó ní ṣé mo lè kíìsì ìyàwó mi lọ́sàn àwẹ̀ anábi lọ́wọ́ gbọ́dọ̀ dánwò mọ́ kíìsì ìyàwó rẹ̀ lọ́sàn àwẹ̀ ìṣesí kan náà làwọn méjèèjì wá béèrè béèrè lórí fatuwa wọn sí yàtọ̀tọ̀ kẹ́yàn kan

fatuwa sì ń pé méjì kí ló dé ha ò pé ah nǹkan tó fà ní pé ṣé rí ẹni alákọ̀ọ́kọ́ arúgbó ni tó yẹ pé ó ní agbára lórí irba rẹ̀ ó ní agbára lórí ìkápá ọmọkùnrin rẹ̀ tó bá kíìsì ìyàwó rẹ̀ jù bẹ́ẹ̀ lọ nǹkan kan ò lè tẹ̀yìn ẹ̀sẹ̀lẹ̀ tó lè bàwẹ̀ jẹ́ sẹ́yìn pé ká kíìsì ìyàwó gangan lọ́sàn-án àwẹ̀ bàwẹ̀ jẹ́ ṣùgbọ́n <laughs> ní sìn ìsúkèlè wọ rárá mọ́ wọn lọ́wọ́ anẹ́bí wá ní nígbàtí wọ́n ti anẹ́bí wá wò pé arúgbó lélẹ́yìí eléyìí báyìí rèé yóò níbi tí erépa ó dé kí nǹkan tó lè ṣẹlẹ̀ sí bàbá yìí anẹ́bí ní kó kí sí ẹ̀ ẹni ẹlẹ́ẹ̀kejì jẹ́ ọ̀dọ́ fi sí ẹ̀ ẹ̀dàkùn rí fatuwa bí ṣe ń bí ṣe máa yí padà nítorí ẹ̀ ń gbà míì bí a ń gbà míì agbègbè bí tá ń ṣe fatuwa sí àmọ́ mú kí fatuwa yí padà àwọn èèyàn tá ń fatuwa fún àmọ́ kí fatuwa yí padà kìí fẹ́nu ìgbà tá ń fatuwa àmọ́ kí fatuwa yí padà so kéyàn ká wà lọ mú nàkọ́lá fatuwa Algeria honestly speaking Sheikh Al-Albani ọjà rẹ̀ lọ́jọ́ gbẹ̀dà kìí àmọ́ pé ṣé wọ́n járọ̀ Algeria àbírú nǹkan tí wọ́n experience lọ́jẹ́ríà àbíbí islam ṣe lágbára lọ́jẹ́ríà àbírú àwọn tá bèèrè tẹ́mi ti ṣúọ̀ nípa àwọn ẹ̀tí mọ́mọ́ rú wọn tí mo pítà ti bẹ́ẹ̀kọ́ fún wọn tí mo ń fún wọn nínú fatuwa yẹn ni wọ́ òṣèlú Nàìjíríà náà wọ́n náà ti fẹ́ ṣe sá <laughs> tó bí lọ fatuwa Nàìjíríà wàláhì ẹ má jẹ́ ká kó àwọn èèyàn sínú rí búkú ká nípa Ọlọ́run wa ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn àfá méjèèjì ma ti padà tààrọ já níbi fatuwa yìí wọ́n ma ti wí nǹkan míì ẹ́ àwọn náà padà àdípàṣì ṣe ní ọ̀rọ̀ yìí wọ́n ma ti tún ọ̀rọ̀ mi sọ inshallah ayé sì ń bọ̀ wá níjòkó yìí náà àti níjòkó mi tí ń padà yanjú àlámọ̀rí dáadáa wọ́n ti wí nǹkan míì tí fatuwa wọ́n dẹ̀ lákọọ́lẹ̀ òun náà ni mo sọ wípé àsìkò béèrè lélẹ́yìí nígbà nísìn so mo ń bọ̀ wá padà wá ṣàlàyé gbogbo àwọn eléyìí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ insha Allah karim a eléyìí báyìí ó jẹ́ kó wá wípé nǹkan táwọn ẹni wọ̀nyí ń dúó lé lórí nǹkan ọ̀tọ̀ ni tó yàtọ̀ fún nǹkan ṣẹ́rí ìtìkọ́dù àkọ́fì gọ̀rọ̀rìn tí wọ́n padà tó mú wálẹ̀ rí pé ẹ alábára burú méjì ńlẹ̀ kámẹ́lì tó fúyẹ́ kò yíba yìí sí ṣẹ́rí kọ́ ìdà yẹn ṣẹ́rí àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn kọ̀wá ìdù òṣùlíyà àwọn kọ̀wá ìdù yìí àwọn ìpìlẹ̀ ìdájọ́ àwọn ìpìlẹ̀ òfin ìdájọ́ òṣùlù yìí àwọn èèyàn máa ń lò lòkulù gan àwọn oníbídà adẹ́ nínú àwọn kọ̀wá ìdù yẹn gan torí wọ́n lè fi dá nǹkan rú mọ́yàn lọ́wọ́ ń gbà mí so ibà ní sí so àwọn kan máa tọ́ọ̀bọ̀ àwọn ìpìlẹ̀ ìdájọ́ òfin yìí wọ́n sì máa lò síbi ìfẹ́ náà àkọ́fù dọ̀rọ̀rìn pé dọ́rọ̀rù méjì alhamdulillah abẹ́ẹ̀kọ́ ni pé aburú now aburú ẹlẹ́ẹ̀kejì wá ní wípé tí a ò bá yan mùsùlùmí síbẹ̀ àwọn kèfèrí ní ọmọ ṣe àbí ẹ̀kọ́ ni now ṣe ìgbàta ti wá rí wípé democracy ó ṣẹlẹ̀ àsátì rí agbára láti yí padà àbí ẹ̀kọ́ ni aburú yẹn ó ṣẹlẹ̀ sí wa now aburú ẹlẹ́ẹ̀kejì ni pé táwa mùsùlùmí bá káwọ́ gbéra àwọn tí òkè ṣe mùsùlùmí ọmọ ṣe wọ́n mọ̀ wá fìyà jẹ àwọn mùsùlùmí ajẹ́bẹ́ kí a ṣe kí ni ká mú fúfú yẹ pé káwọn mùsùlùmí lọ ṣe aburú yóò tó fúyẹ́ sí pé kọjá pé àwọn kèfè ní yóò tó máa ṣe ń tọ́jẹ́ aburú lé wa lórí aburú gẹ́gẹ́ ní democracy àwọn aláburú yóò tó wá máa ṣe aburú wà di méjì àbí ẹ jẹ́ kí a jẹ́ kí aburú yẹn mọ́ lẹ́yọ pé aburú wọn máa ṣe ṣùgbọ́n àwọn mùsùlùmí náà máa ṣe hmm? yóò lè tó fúyẹ́ àbí ni wọ́n ní yóò ní àkọ́fù dọ̀rọ̀ nígbàtá nàbí sallallahu alaihi wasallam náà tó bá rẹ̀ láwùjọ orú àwùjọ táwà bára wa àbígbàtá nàbí bẹ̀rẹ̀ dáwà ní maka tí ṣẹ̀rí àná fi ń dájọ́ gbà wọn naam ìjọba ẹ̀sìn náà fi ń dájọ́ tọ̀ kí ló ní tánàbí sallallahu alaihi wasallam náà ṣe tóun náà lo ìtìkọ́dù àkọ́fì bọ̀rọ̀ ní ìtẹ́sọ yìí kánàbí náà wá púṣì àwọn kan pé ẹ̀yin náà wá wa náà ìdáwà náà káwọ́ náà kò yí báyìí sí so eré ìbáyìí kò sínú lànà àwọn sálàfùl umma dọ́rọ̀rù ni pé káfàrà máa burú democracy ti ń ṣẹlẹ̀ yìí àti gbogbo wàhálà àti ma ń bẹ̀ káwà máa wá gbìyànjú láti máa sàlàyé ẹ̀ fáwọn èèyàn kádẹ̀ máa sàlàyé ojúṣe mùsùlùmí bẹ̀ kádẹ̀ gbìyànjú ká dúó lórí ìlànà bí àwọn sáráfìlú umma ṣe dú ọlọ́ọ̀bà ilé tẹ́lú yìí nǹkan padà fún wa. wọ́n ká tí àwọn mùsùlùmí ọmọ ìyá wa ká tí wọ́n lọ sókò parun rẹ̀ níbi tó yẹ sí wípé ẹ̀sìn wọn lè bàjẹ́ bọ̀ ìsìláàmù wọn lè bàjẹ́ lódidi ẹni tọ́lọ́ọ̀bà ilé tẹ́lá bá ni ọlọ́run lè ní kí islam ẹ̀mọ́ bàjẹ́ pátápátá nù wọn ṣùgbọ́n mo mọ̀ pé islam ó fara gba ọgbẹ́ ọgbẹ́ tó jẹ́ sí pé ọlọ́run oṣù tó fi lè admit ẹ̀ lọ́sìpítù kọgbọ́n tó kó tó lè wòsàn tó bá lọ tó bá bọ̀ ọ̀rọ̀ rẹ̀ wà dàbí ìgbà pé ajá tó lọ lé ẹkùn ni <laughs> jẹmọ̀ pé kò ní fara ríbọ̀ ṣe bá yìí sí ẹ̀yin náà wá wo wà kìí ìyà ẹ̀yin náà wá wo nǹkan tí ń ṣẹlẹ̀ ẹ wò bí jẹ́ ń ṣẹlẹ̀ láìjọ́ bọ̀ ṣe bá yìí sí ṣùgbọ́n àwọn àdìsíwálù àwọn ní máa ń pé agbára agbára agbára ẹjá ti àwọn èèyàn síbi agbára káwa náà lè lẹ́nu níbi kíni níbi agbára àwọn òkí ń wòye sí wípé a ìlànà wo ló yẹ ká lò lójú ọ̀nà pé a fẹ́ fi ìntọ́jẹ́ orí a fẹ́ fi lọ́lẹ̀ ìlànà wo làwọn ẹni sáájú rìn so báyìí sí so eléyìí báyìí òun ni ìdáhùn ní ṣókí lórí nǹkan tí ó wà níbi ọ̀rọ̀ yẹn kàmúgbàgbé wípé bí àwọn olùmọ̀ méjèèjì mo sọ pé wọ́n ṣe àwọn fatuwa tó padà sí tààrọ́ jù rẹ̀ tó padà kú lórí fatuwa yẹn nígbàtán ṣe fatuwa yẹn gan ṣe mọ̀ pé àwọn wọ̀nyí àwọn méjèèjì náà wọ́n rí mú ṣe pé àwọn àbáṣú náà yóò kú ṣe fatuwa mẹ́tọ́ yàtọ̀ sí àwọn yẹn ọ́sá ni fatuwa Sheikh Fawzan lórí ẹ̀ ọ́sá ni fatuwa Sheikh Bin Baz lórí ẹ̀ ọ́sá ni fatuwa àwọn àbáṣú náà tó jágbàgbà ní tánjọ lògbà lásìkò yẹn ẹ̀sìn ọ̀dọ́ta máa ń sìn ẹ̀yin ò ṣe wòye sáwọn fatuwa àwọn méjèèjì yẹn tó jẹ́ sí pé fatuwa àwọn ìyókù yẹn tó jẹ́ sí pé fatuwa àwọn méjèèjì yìí tí wọ́n ṣe fáwọn ará Nàìjíríà lẹ́yìn ará Nàìjíríà fẹ́ máa lò

torí pé àwọn tó padà lọ́ngbà yẹn ò mórí délé wọ́n padà mórí délé àwọn ẹ̀rẹ̀ ti fún wọn ní condition tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ẹ̀tí ọ̀nà sáà máa yìí so inshallah kerim a máa padà yẹn nẹ̀ ẹ̀ríkì mo sọ wípé àì mo kàn fẹ́ yẹn ní so kò sí mọ́ mi lára kémi kan ma rí ọ̀rọ̀ ní rífì tí kì bá ṣe bèèrè báyìí ẹ̀tí ọ̀nà sáà máa so inshallah kerim a máa padà ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ máa mú tààrọ́ jú ẹ̀wù àwọn àfá méjèèjì wa àtàwọn masọ́dírù ibi tá ti rí tàrọjúrù àwọn àfá méjèèjì yẹn so ibà yìí sí so inshallah kareem. so inshallah bí tí a láǹfààní àti dó sí ní alẹ́ iná rẹ̀ àwọn béèrè tí wọ́n béèrè bí mẹ́ta náà rárí dáhùn àmọ́ àwọn béèrè yẹn jẹ́ àwọn béèrè tó yẹ pé ó tóbi pẹ́pẹ́ òun gan fún rẹ̀ ó gba ìdánilẹ́kọ̀ọ́ odidi ọjọ́ kan tàbí jù bẹ́ẹ̀ lọ lọ́fà tí wà fún rí àwọn béèrè míì dáhùn mọ́ so inshallah tí ó bá di ìgbà míì á padà máa dáhùn àwọn béèrè tí ó bá tún ṣẹ́kù كلام عليك لك يسوع وقواجو إبانا الله قلت ما سمعت وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك والسلام عليكم ورحمة الله وبركاته Thank you.